ìyá ò i am sick and tired of you máa lọ ẹrù ẹ ti pé ó ti pé báyìí. ẹ jẹ́ ọdún ti pé mo mọ̀ pé ti pé ìdá gbọ́dọ̀ ilé ìwé rẹ̀ dà òun dà ṣé bí ibi báyìí ilé tí ò tó kíchìn àwọn èèyàn kan ni wọ́n ń kọ́lé ni wọ́n ń pè nílé àgbàyà ò ní tí ìjọ àti ọ̀ age àgbàyà. ọ̀ṣẹ́ mo dúpẹ́ kò tó kíchìn àwọn kan tó tọ́ àmọ́ ọlọ́run ṣọlá fèmí náà èmi náà ju tàwọn kan lọ bó ṣe rí kòtò kitchen yìí èmi ni ọlọ́run ṣe láńlọ́ọ̀dù léyìí èmi lọ́lọ́run jogún léyìí fún kí ni tiẹ̀ kí ló kún ẹ pẹ̀lú kòtò kitchen kòtò kitchen jáde nílé. ẹ mi ò lé mi ò lọ ẹ sórí tèmi lọ rí tàbí tí kúrò nínú ẹ tán máa mẹsọ ìpẹnu lè gbóná mọ ẹ máa fi ẹ wọnà gbà wọ máa sọ ẹ kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin káwá wọ ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura. gúlẹ̀ ga kí ni pọ́blẹ̀mù rẹ̀ kí ni gbogbo rádaràda tó kó rẹ sí torí ọlọ́run ilé tó fi ọwọ́ ara ẹ̀ báyìí ó dẹ̀ fẹ́ dáwó ní ọjọ́ kan ṣoṣo. Williams máa wọrí eléyìí ṣakara níta ló ń dẹ́rù ẹ̀mí kọ́ ló máa dẹ́rù ó mọ́rú wọn ni ok ìwà tààrọ̀ tá ti ń jà orí ìdúró tó wà yẹn ló wà kí n tó ń wáyé pé kó máa bẹ̀bẹ̀ kó náà parí ẹ̀fọ́ akó padà sínú ilé ah! èmi ò dẹ̀ nígbà wà á jáde èmi èmi ló pin. èmi ọlọ́mọ jẹ ọlọ́mọ jẹ ikọ́ tó máa fojú ẹ̀kọ́ gbẹ̀ngà ikọ́ sọ́jà ti máa fojú ẹ̀ kàn nígbà tí wọ́n máa ń ṣe ẹ̀ wọ́n kọ́ nípa ẹgbẹ́ méjì wọ́n á kọ́ nípa ẹgbẹ́ méjì wọ́n máa fi ẹ̀ wá kí sẹ́kì ní kúrú tó kúrú ìgbẹ́ sori ni dogbo si yẹn èmi náà tiẹ̀ máa fi táyé mọ́já lóore máa bẹ́ẹ̀ fi táyé mọ́já lóore ẹni tó bá rẹ̀ já gbé ní ẹ̀ ẹ̀sìn lè fi sí ilé ọdí ẹ pàṣẹ kò fẹ́ lọ. wọ́n ń bá wọn sọ wọn láwọn ní gbọ́ wọ́n ń bá wọn wí wọn láwọn nígbà o ẹ gbọ́ kí ló fà á dé ọ̀nà ta ló yẹ. loretta ọ̀rọ̀ yìí tójú sú mi o ṣé bákan náà ni gba àwọn ọkùnrin ṣe rí ni. kò tiẹ̀ sí nǹkan tó kọ́ mi pẹ̀lú wèrè olórí burúkú ara o bí kì í bá ṣe ti ìfẹ́ olúwa ọmọ mi ìyẹn ni kọ́ ṣáà ló fún mi ní kọ́ńtánù onífẹ́lúwa wà wà báyìí. ẹ olórí burúkú ẹ di ọ̀tá rẹ̀ ṣé ló máa mọ ọmọ mi lọ sọ́dọ̀ girama ọ̀dọ̀ yẹ. Oh. <laughs> Loretta ṣó fẹ́ gbó tọrọ. Gbóyèga kò ń ṣọkùn ìlú ẹ̀kọ́ fẹ́ mo náà mọ̀ Gbóyèga ó lẹ́mí ìgbéraga kò mọ̀rọ̀ sọ. ó tún ní ìrìnkùnrin lọ́wọ́ òun nìkan báwo la fẹ́ kó wà responsible kó lè wà responsible. tómi tí n bá ṣetán pẹ̀lú Gbóyèga wà á má káànú ẹ̀ o máa jẹ́ kó mọ̀ ẹ́ pé igi ẹlẹ́gùn ni mí téèyàn kọ́kọ́ ò gbúdọ̀ fẹ̀yìntì. Oh, lọ́rẹ́ta ò ní di gbogbo yẹn ó sì wá ń gbòòrò wọ́kọ́ rẹ̀ ni bọ́ síta ṣe rún ẹ ṣe kánú ẹ kójú ẹ̀rí sọ́wọ́ àwọn ọkùnrin wà tó máa fowó bẹ́ẹ̀ jẹ́ tó máa fowó tún ẹ ṣe. ọ̀rẹ́ wo ní o tó ń kọ́tà àárọ̀ jẹ́ ká wọlé lọ kó lọ jẹun hmm, kí ló ṣe é jẹ́ ká wọlé lọ kó lọ jẹun já lọ jàre ìfẹ́ olúwa wàá máa máa lọ orífẹ́ olúwa wà á mọ ọ̀rọ̀ ní sátẹ̀dẹ̀ gbogbo ìka. àkọ́kọ́ ló kú mọ́jọ yọ púpọ̀ lórúkọ ẹ̀. àkọ́kọ́ àkó garu ní pé kí ni bóun kọ́ lọ́wọ́ ṣe fún un. irú ìgbésí ayé wo ni dáadé ń lè nà bíbá àti lọ́rẹ́tà tó kì í sọ̀rọ̀ so bígbéyàwó alárédè ṣe máa forí ṣọpọ́n nìyẹn. kò lè forí ṣọpọ́ yorùbá bọ̀ wọ́n ní agbójú ẹnì kan dá àgbà ni. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ rí Loretta kó o pè fún mi lórí fóònù. ẹ wò màmí tí èmi bá ṣì wà láyé dáàdì gbọ́dọ̀ lọ bẹ àǹtí Loretta ni mi ò fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. kò ṣàbẹ̀ mi pè ní mo ní kó yọjú sí mi. ewo làbọ̀rọ̀ tó pe àǹtí Loretta ewo ìfàǹtí Loretta lẹ́jàre àwọn ọlọ́mọ tó ti jọ pàdé ra wọn. ṣáà jíṣẹ́ abẹ rí ẹgbà tiẹ fẹ́ sùn jẹ́jẹ́ ní kókó jẹ́ kí n sùn. àǹtí mi hmm? mo ní pọ́blẹ́mù kan. kí nìkan náà. ẹ ṣe àǹtí mi wọ́n fi ń bú mi ojú dẹ̀ ń tì mí. Ah, èmi kí ló ní mo ṣe o. àǹtí mi mo ní wọ́n fi ń bú mi ẹni kí ló ní mo ṣe ẹni tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí kò lè ríra ẹ̀ àwọn aráàta ló máa rí àǹtí mi wọ́n fi ń bú mi mo fẹ́ nǹkan kan kẹ́ ṣe fún mi mo fẹ́ kẹ́ padà sílé ọkọ yín rárá mi ti wá. ẹ kò lè sọ fún mi pé ẹ ti gbọ́ ṣá mo mọ̀ yín dáadáa àǹtí mi nǹkan tí mo fẹ́ òjò pé mo ti gbọ́ mo ti gbà ó tán. n ti gbà kí lẹ wí. n ti gbà. àǹtí mi tẹ bá lè ṣe é ń gbé rẹ débẹ̀ ẹ padà sí lọkọ yín mo ní ẹbùkí kílókan tí màá fún yín mi lẹ́ni sọ fún yín. ó dìgbà tó bá pè mí pé mo gbọ́ pé ẹ ti padà ó tán surprise package ni màá gbé fún yín. lẹ́gẹ̀ wo fi mí lẹ̀ jàre. ẹ máa gbé fún yín mo ní fún yín o ẹ mọ̀ kó tí bá ní máa gbé fún yín nǹkan tó tóbi ni máa fún yín nǹkan kékeré ni sẹ́mọ̀ wọ́n ló mọ̀ ṣáwá sí mi. àǹtí mi máa ṣe àǹtí mi mú bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bó ṣe hmm. dúró dé mi ọlọ́run. lọ bá wọn lọ bá wọn. ẹ ti dún girlfriend mi ṣẹlẹ̀. Eh, lára bá mi. pẹ̀lú girlfriend ẹ lára jáde jáde wo. so ìwọ náà lè ṣe hà mo ní ìwọ náà lè ṣe hà sórí pé òṣàbò lè gbè mí kò yá fi mí lẹ̀ kò ṣe mí bó ṣe bá mi òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. but eh, eh, nǹkan tèmi kàn sọ ni wípé ojú wo ló fẹ́ kàn máa fi wò wá ń gbòòrò wò jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ọ̀rẹ́ mi sórí béjò bá ṣe gùn tó kọ́lá ṣe ń dáná ẹ̀. ọ̀rẹ́ mi fi gbogbo yẹn lẹ̀ ó ṣèjò kò ṣèjò bó bá ṣe wọ́n kọ́ dáná ìjò béjò ogun gbọ́rọ̀ ẹ̀mú pọ́ọ̀tì kékeré bóde kéré ẹ̀mú pọ́ọ̀tì ńlá anyhow ló lè dáná ìjò sórí gbogbo nǹkan ló yí padà báyìí ni máa ṣe tèmi ò lè yí padà yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní báyìí là ń ṣe ń lé wa ewu ọ̀bùnmí ni sórí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ jẹ́ ń sáré sọ kan fún ẹ sórí bàbá mi ó kú ó dèrò ọ̀run kọ́lọ́ọ̀ bá mi fọ̀run kẹ́ kí n rí lójú ayé àbójú àlà kó ní kí n jọ o kí n dáríji Loretta o òun á torí ẹ̀ padà wá sílé ayé àjọ máa gbélé ayé màá ní bàbá ẹ lọ sùn sáyà olúwa ẹ lọ sinmi láyà Jésù kẹwàá ń bẹ ọlọ́run ọba tó tún wá dá wa gan kó wá sọ fún mi pé kí n dáríji Loretta ni màá fi rí ọ̀run àlìjọ́ náà wọ̀ màá ní mo prefer ọ̀run àpájá. a ti rẹ̀ sí mi ibi tó bá yẹn kí ló dé ṣé ó le tó bẹ́ẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ. kí ni ìṣòro ẹ̀ gangan mọ́ kí ni problem ẹ̀ kí ni ìṣòro ẹ̀ tó o bá dẹ̀ ṣọ́ra mi ta bọ́ọ̀rẹ̀ wa dé yìí ó dàbí a fòpin sí. ayé àgbòkúra wa kọ́lẹ́ tí mo sọ pé a máa ṣíra wálẹ̀. lórí ọ̀rọ̀. a kí ló dé. ṣé lórí ọ̀rọ̀ yìí. lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. èmi máa ní tí wọ́n fẹ́ra wọn dẹnu ní ìgbà kan wé lọ́wádìí ata tójú tí wọ́n gbọ́dọ̀ ríra wọn. fíìmù tó ṣẹlẹ̀ ẹ wo tí mo ṣe yìí látàárọ̀ látàánú mọ̀ àbíbà wọn tẹ̀ sún five thousand naira fún yín ẹ̀rẹ̀ pàjẹ́ lóru ẹ̀rẹ̀ sọ pé máa tẹ́mà tẹ́mà tẹ́mà tán. ẹ máa ní sùúrù ọkọ àtàánú lẹ ti débi báyìí àdẹ̀tọ́ ọjọ́ ìfún yín látàánú títí dàárọ̀ yìí bóyá ah, ah. kí common sense yín sọ fún yín pé seven to seven náà ni gbogbo hotel or any hotel tó bá ti tan gen ní anytime from seven tó bá di seven àárọ̀ wọn máa pa twelve hours ni. ẹ ń ṣòro yẹn ìṣẹ́sọ̀ kò ní yẹ yín ẹ máa ṣòfò ẹ sọ fún mi pé kébì wo time common sense tèmi ọmọ tó ṣẹlẹ̀ mo respect tẹ́lẹ̀ wọ́n pẹ́ máa kó máa létí ẹ̀sìn tí mo ṣe lọ sókè sí rúfin mo lọ jà ah. bẹ́ẹ̀ ni mo lọ domi sí mo dé máa ń yàgbẹ́ máa tọ̀ sí. Hmm, ẹ nílé ṣe bẹ́ẹ̀ má bínú. kí má ṣe bẹ́ẹ̀. ẹ wẹ̀ máa wọ̀rí ẹ máa lọ sókè ọmọ tó ń jẹ́ nìkan yín nísinsìnyí. bẹ́tà ó tán àyè má tọ́jú ẹyẹ mọ́lẹ́kọ̀ọ́ sí máa ṣe. ẹ̀yìn má bínú. ọgbẹ́ni ta o kọ́sítọ́mù lórí ibú wo lè mi pé mánéjà o. hello mánéjà. Loretta mm-hmm. ẹni pé aláàánú ọkùnrin ṣì kù. wo aláàánú ọkùnrin yẹn pọ̀ rẹpẹtẹ kó lóun ṣáàjò kó rí ìṣàánú èèyàn kó múyàn pàdé wọn àmì o ah, but Loretta kí ló dé tó jẹ́ kán wọlé kájọ ṣe fàájì náà. wọlé bíi ti báwo ṣé bá ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni ah, ẹni tá à ń gbéyàwó wá bá òun kàrún. kí o. Hey, Loretta, can you believe pé mo wá ń kó gbé ìgà lọlé? Irọ́ ni. Mo lọ bèrè lọ́wọ́ wọn pé kí lọ́rí lọ́bẹ̀ tó fi gàárù ọwọ́ ni. Lọ́ hmm. fi gbé ìgà bá ranjú. Lọ́ ṣe bí ajá àdìgbò olúgi. Ah, kọ́kọ́ ṣe arákùnrin yẹn. Ìwọ́gun ló ń wà láàárẹ̀ kí ló ń lọ bẹ̀ fún kíni? Fílẹ̀. Ṣé ti rí wọn pọ̀ ní gbòòrò? Tó bá ti ní chẹ́ǹjì díẹ̀ lọ́wọ́ báyìí, wọ́n á sọra wọn bàbá arúgbó tó gbé tó tó pè lọ́kọ yẹn kò lè toast mi kí n gbà fún láyé láyé láyé bó bá ń ṣe pé orí tèmi gan pé ah èmi èmi kí ló ń wo o dẹ̀ ń wò mí títí mo títí mo fi tira mi sílùú bọ́bọ́ yẹn lọ́rùn. tó bá sọ fún ẹgbà yẹn ò ní gbọ́ ìfẹ́ ti kú sí ẹ lórí ò ní gbọ́. ifá torí mi ò pé ìgbà tí mo bímọ fún tọ́lójú mi ṣẹ̀ṣẹ̀ la. inú máyì tẹ̀ máa ń mi má jẹ́ ká sọ̀rọ̀ mi inú ẹ̀ máa ń rún mi máa mú mi. ṣé ètò ọkọ mi kò ní di ọtí lórí ara rẹ. kó tó ṣe mí sìn níbi ṣe máa lọ gba ọmọ mi padà. Ah, ìfẹ́ olúwa. ṣe sú mi àti pé àwọn juries mi gan yìí wà nílé yìí bóyá tó bá dọ̀la tí má ti kúrò lọ́dọ̀ fẹ́ olúwa kí n yà nílé ẹ̀ kí n lọ kó gbogbo ẹrù mi bẹ́ẹ̀ mi mo ní nǹkan mi. lọ́rẹ́ta o fẹ́ lọ kó juries àbí kí ló sọ. má try ẹ̀ ọkùnrin tí mò ń wò yẹn nǹkan kan ṣe o he can do and undo do you hear me má try ẹ. bí àwọn àlẹ́ pòkè mẹ́sì. better màá júwèé ibi tó wà fún ẹ kó bá mi kó. mo yìí lọ bẹ́ẹ̀ gbá gan. ó waste time ara ẹ lórí ìpín náà ti pèsè alálùbárí kẹ́yìn. àbí o àwa mọ̀ ló kù báyìí. Look, all ladies must be fashionable. Ṣé tí èmi náà padà? ẹ máa ra àwọn dírẹ́sì fún mi. why not you're a good girl. <laughs> oya kò pé mi. ẹ kú lé o my princess how are you ẹ kú lé ẹ kú lé my dear. àbí kílẹ̀ báyìí náà tí wọ́n ah ah you're supposed to trust your dad now mo bẹ̀rẹ̀ nǹkan bọ̀ ó wà nù ká màá lọ gbé wá <laughs> àwa yorùbá ẹ kò lé ah, ah. ṣé dáadáa mo bá yín. pé ah, wàá pè yín. bẹ́ẹ̀ ni ọlọ́run kò ṣàánú wa nílùú táwa yìí tráfíkì níyì kò sí fún aláboyún rárá o mm. kò rẹ́rìn kò sí fún aláìsàn honestly hmm. my princess ti wá ok mi tí mo bẹ̀rẹ̀ àbọ̀ mo máa padà lọ gbé nínú ká ṣe ti gbọ́. All right. <laughs> um, dear. Mm-hmm. Um, má bínú. <laughs> Mo fẹ́ kó dáríjì mi lórí gbogbo ìwà tí mo wù sí Àwọn àtẹnu náà close jù. Wọ́n máa ń jalè nkankan. Níbi tí olólùfẹ́ méjì bá rẹ̀ wá, kò lè ṣe kíjà máa wáyé. But n tó important jù ni pé kétíkẹta ṣáà ti máa gbọ́. Olúwa gbóyè ga èmi mà ti gbàgbé gbogbo yẹn tipẹ́tipẹ́ you know I love you so much. love you too. Mommy, please forgive Daddy. Mo láìpẹ́ ṣe má ṣe tẹ̀gbọ́n tàbúrò. Oh, and that's my daughter. We feel you. Gbogbo ìgbà nínú Ọlọ́run máa ń dùn. Ìgbà gbogbo nínú èmi náà máa ń dùn. Especially tí n bá rántí irú ìdílé tí Ọlọ́run fi ta mí lọ́rẹ. Inú mi máa ń dùn púpọ̀. Olúwa ṣeun oúnjẹ ti rẹ́dì ti pẹ́ o hmm. ẹ̀yin lè ti jẹ́ ká jẹun o ẹ ṣe kí ló gbóúnjẹ wa ká jẹun sí. ìyá láyọ̀ gbogbo wa kọ́ ní ìbàjẹ́ o ògiri ọba láàmú aláǹgbà òní wọ́n bẹ̀ ọ́ ọ̀rọ̀ ṣe é ká lè mẹ́ni tó fẹ́ ní ní ìyá láyọ̀ gbogbo wa kọ́ nídìí kíkan wà ní. kí ni gbogbo pálapàla tó ń fara bọ́rọ̀ ìtìmọ̀wájú mi tó bá nọ̀rọ̀ sọ kò sọ tó bá dẹ̀ nọ̀rọ̀ sọ padà sí géètì ẹ. èwo ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ ọ̀gá kinní kankan kan mi rí lájorí n tó dúró fún látàárọ̀ ẹ lókà ọmọ ló ń fi ẹ ṣe yẹ̀yẹ́ ló ń fi ẹ rẹ́rìn láti nǹkan yẹn. ọ̀gá bá jẹ́ ti tèmi àti ìfẹ́ ni a understand ara rẹ̀ ọ̀gá ọ̀rọ̀ ń ló ló mi ṣe mí bákàbákà àti gbé kalẹ̀ ní ó mẹ́fún mi ní concern. ọ̀rọ̀ wúwo lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ kí ń wúwo káfọ̀bẹ́ bò ṣọmọpẹ́nu la máa fi sọ kò dàbí ẹran tá a máa gé ṣé o tó bá mọ̀ pé o nọ́rọ̀ sọkúsọ. n kò ṣẹlẹ̀ ní pé ẹgbẹ́ mo ṣàlàyé history family rí akọ̀yìn ìyá méjì náà ni ah, mo dẹ̀ gbìyànjú sẹ́wọ̀n owó kí ẹ mẹ́fọ́ mẹ́rin bẹ́ẹ̀ ni mo mẹ́fẹ́ tọ́ àbúrò mi nílé ìwé ó yá ti yá kàwé tọ́bẹ̀ ó ti jáde yunifásitì ó yá làárọ̀ study kọ́ọ̀sì kan kì í hàn fi sóúnjẹ kò ní ni catering <laughs> ó ti yá jáde bẹ́ẹ̀ ó yá mẹ́wàá sẹ́wọ̀n yẹn ah mọ́ wàá sẹ́wọ̀n o ah, ọ̀gá mi ní kúkú sílé mo ti ba rọ́ṣẹ́ bó ṣe garanti rẹ̀ rí ni òní mo yí kí n ṣàlàyé kò yín ọ̀gá mi n bá lè bá mi <laughs> wọ́ọ̀nù kó. gbogbo sítórì tó wá sọ kalẹ̀ dífá fún kínní. ẹ ipe iṣẹ ìwé bí màdàmú ṣe fi dáadé kàn án sí àmì gbábọ àmì bàbá mi sóúnjẹ tó mi bùkù òrùlé àná rẹ kà mí jàǹfààní rẹ. màdàmú náà gbìyànjú gan ọ̀hún sóúnjẹ o bí ọ̀sẹ̀ bùkù àná kì í ojú àti ìfẹ́ mi náà àbúrò mi ní sóúnjẹ ọ̀gá kó bá jẹ tó ń jẹ sísè ni olóògbà kò kẹ́ irú àti ìfẹ́ kojú mi ọmọ ẹ̀dán ọ̀kẹ́ iná dẹ̀ fẹ́ẹ́ ṣiṣẹ́ a tún fáyìn sí gbogbo rẹ̀ akàn a fẹ́ẹ̀mù náà ní together a relieve madam. ok um, question tí mo fẹ́ béèrè ni pé ṣé ọkùnrin làbúrò ẹ̀yẹn ni àbóbìnrin. ọkùnrin lèmi àbúrò mi kí mo mẹ́sàn-án ni obìnrin ni. ok mercy kò lè possible dáadé má dá wọn lóhùn ẹ fẹ́ dọ́gbọ́n fẹ́yàwó kékeré fún dáadé mi àbí. ọ̀ àǹtí ìfẹ́ ẹ̀ ṣe já ronú yìí ni ṣe èmi ayárí mọ̀dàmú àtẹ̀yìn náà màtó yàrá gbé obìnrin kan àyíké yá òun sẹ́lá sẹ́lá yá sí níbi mi àbí. anyway ẹ ṣáà ti gbọ́n tí ìfẹ́ olúwa sọ ó ní kò lè possible for now kò possible a lè wá padà revisit ẹ but máa lọ náà padà sẹ́nu iṣẹ́ ẹ̀ lọ́lẹ́ni sọ̀bọ̀ ẹni àtọmọ́ ń rí ìdí kí ni ó dé tó fi sọ wípé wọ́n fẹ́ dọ́gbọ́n fẹ́ yàwó fún dáadé. Didn't you see what happened in the movie that we watched yesterday? The man went back to go and marry his house help and I don't want to disappoint his mom. Okay, okay. Torí movie ta wò lánàá tí ọ̀gá padà fẹ́ ọmọ ọ̀dọ̀ ìyẹn ló fún ẹ láìdí àyàn pé tí n bá gba obìnrin asketra máa fẹ́ ah, máa ronú bẹ́ẹ̀. Anyway, yeah, continue reading wa. Next page. Ìfẹ́ Olúwa, ibi ló wà, tó ń sunkún, gbogbo oúnjẹ sílé fún ẹgbẹ́ kò wá mo débẹ̀ sí mo sì tún bó oúnjẹ yẹn. Kí ló dé? mi rè? Kò mi náà, kò yé mi, lọ́wọ́ kejì ọ ní kò sí àbí mi dẹ̀ wàá mọ̀ ń tẹ̀mí o wípé ọ̀rọ̀ tá a bá ní kí bàbá má gbọ́ òun ni bàbá sì máa parí èmi bọ̀ wọ́n yìí kó àbọ̀ wá bá mi èmi náà ni máa parí ẹ̀ fún ọkọ mi èmi ò fẹ́ kó rí tiwọn yẹn ro má ríro rárá o èyí tó jẹ mí lógún fún ẹ ni pé ìwé ẹ ìwé ẹ ni mo fẹ́ kó fojú sí ìmọ̀ tó péye kọ́lọ́ bá mi jogún ẹ̀ fún ẹ. God punish them for it. Amen. Ọlọ́run abéṣu bàbá rẹ̀ èèyàn kan tó lẹ̀ pamọ́ tó fẹ́ dàárín àwọn ọmọ mi Ọlọ́run á dàárín wọn. dáàdì ṣe fẹ́ gbòòtọ̀ rẹ̀ ẹ̀yin lẹ́jẹ̀gbẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn. lọ́nà. lọ́nà tó pọ̀ ni àkọ́kọ́ ẹ fẹ́ obìnrin ó bí ọmọ kan fún yín fún ọdún mẹ́wàá ẹ dẹ̀ ní kó má ṣìwà o definitely ó ti ní ọ̀rẹ́ kan níbi kan tó ń kọ kó máa ṣègbéraga sọ́kọ ni. èmi ò dẹ̀ tó ń ronú lọ síbi ibẹ̀ yẹn o. ok látìgbà tí wọ́n ti lọ ṣé wọ́n ti pè yín sórí aago. pé yóò pè mí lẹ́ǹkan ẹ̀ǹkan tó dẹ̀ pè náà ìpè ló ń gbére ẹ̀ṣẹ̀ láì ṣe mí kọ́tọ̀kọ̀tàn ló kàn sọ lẹ́nu lẹ́yìn ẹ̀ǹkan yẹn kò tún padà pè mọ́ ojú tó bá máa bá ní kalẹ̀ kò ní fi àárọ̀ máa dání láàmú dádì mi lẹ́jẹ̀ mi ò dẹ̀ lè rí nǹkan tí ò dánlẹ̀ kí n ti yín sí nǹkan tó bá dẹ̀ dé báràbà ìlú gbogbo aláwo ìlú ló ń ṣàìsàn. Eh, kí wàá ní wọ́n gbà lérò. kí láǹfààní aṣọ ta fọ̀ tó ń bó dájúdájú kò wúlò fún yàn nìyẹn since tóun ò dẹ̀ ti wúlò bóyá kẹ bọ́ sí ìgboro kẹ fẹ́yàwó kékeré kan. láìláìláìláìláìláì ọlọ́run nìyẹn kí n tún fẹ́yàwó mi mo ti bá ọlọ́run mi dá májẹ̀mú pé mi ò ní fẹ́yàwó méjì láyé mi ikú ló bọlá jẹ́ ikú ló fi màmá yẹn dá mi lágara tí kì bá ń ṣe màmá yẹn tí ó kú lọ́jọ́ àìpé kí ni mo fẹ́ fóun gbọ̀ngàn ṣe àmọ́ lẹ́yìn ìgbà tí ìyá màmá yẹn ti ṣaláìsí ni mo wá wò pé kí n mú olórí kórí ẹ̀ tí n bá mọ̀ ní ṣébí màá ti dúró màá ti di tálọ́wọ̀ kálí tù màá ti bọ́ lọ́run jẹ́jẹ́. ẹ wò dáàdì ìlérí tó lè ṣe nìyẹn o báwo lẹ ṣe máa bímọ méjì èmi tí mo jákọ̀bí yín obìnrin ni mí ọmọ tóun náà gbélẹ̀ obìnrin náà ni ìgbà wo gan-an lẹ fẹ́ bí àròlé ti yín. ṣé ìwọ náà ti wá rí i pé òótọ́ wà nù nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ látijọ́ yìí bí n ti láyé yìí ìjọ́ mélòó la fẹ́ lò ní ayé tá à ń wẹ̀ wò rìn mo rí i pé o ti kọ wájú sí ẹ o ti ta o ti kọ̀yìn sí ẹ mo rí i pé o ta yẹn náà ó ti wá ku ìwọ nìkan báyìí màá fẹ́ kí o tún ìwà rẹ̀ pa. ònkú wílé òkú tẹ̀ ń sọ pápátá ló yé mi <laughs> gbéga èmi àti gbéga àtijọ́ di òkun àti ọ̀sà tó gbúdọ̀ pàdé láéláé. so ojú tó yẹ kó fi ríran tẹ́lẹ̀ òun ló fi ń tẹ̀lé báṣubàṣu. ká lè bá òun dá sí i náà tí wọ́n fi parí ẹ̀. ṣé gate fún mi mo jáde lọ. ó gbà pé ọ̀gá mi ẹ̀jọ́ kí n bá ṣe yí pé ẹ̀mí kọjú tààrà. ó lọ́rọ̀ kankan mi gbé mi ní kòkí mo yí kí n discuss pẹ̀lú yín ni o. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sá. ọ̀rọ̀ onílé mò ń gbọ́ ọ̀gá mo ti ní observe bíi àti ọjọ́ bíi mẹ́ta bẹ́ẹ̀ pé ṣé ìṣe ìjà kó ṣẹlẹ̀ láàrin àti màdàmù lọ́jọ́ nítorí pé màdàmù àárín láti bí ọjọ́ mẹ́ta àdẹ̀mí sì rìn ah ẹ̀wẹ̀ bí màdàmù sọ́ọ̀nì yẹn <laughs> níwájú ọlọ́run àtẹnìyàn àti mímí sì rìn gbogbo kí hàn fún wa ní kí hàn sí ṣùgbọ́n jẹ́ pé hàn ṣẹ́yìn. o ìdọ̀bálẹ̀ mi rè é <laughs> dákun ẹ dárí jì hàn ẹ jẹ́ kí màdàmù padà sínú ilé lórí ọlọ́run. ok merci ẹjọ́ hmm? ẹ̀kọ́ èmi ni mo so yan gan mọ́dì tí mo sọra mi ṣòro nílé ayé ẹ tó fi máa kú àbí nílé ayé ẹ tó fi máa kúrò nílé iṣẹ́ mi tèmi àti òfin ní pàdé mọ́ má ẹ̀fà bá mi sọ̀rọ̀ lọ̀rẹ́ tàmọ́ láyé ẹ o gbọ́. mo lọ́rùn bẹ́ẹ̀ jẹ́ mo bínú ṣe é pé mo kàn mí interrupt nítorí your family issue ẹ̀ mo bínú torí ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ madam mọ́ ṣe rí àǹtí ìfẹ́ ọmọ rẹ̀ yẹn ẹ̀gbẹ́ mi ni àjọ close together ẹ̀jọ̀ torí ọlọ́run mo tún rí i pé èèyàn náà mi rí yan láàrin ọjọ́ mẹ́ta èmi nìkan wà lólì nínú ilé yìí pé ibo ni àǹtí ìfẹ́ náà torí mi rí yan lára ń dì láti bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta. ok ọ̀rọ̀ ẹ yé mi báyìí lọ sí gate fún mi mò ń jáde lọ ó ti bọ́ àmọ́ tí n bá ti jáde tó bá ti ti gate yẹn padà drop key gate mi kó drop ẹ̀ sílẹ̀ lẹ̀ kó dẹ̀ máa lọ iṣẹ́ ẹ̀ tán látẹ̀ ní lọ. lọ́kọ̀ọ́láyà táwọn akéèyàn sí rí i Ah, kí ló fa díran lọ́rẹ́ tààrà yìí náà. ògiri ọba lanu aláǹgbà ò lè wọ́n bẹ́ ọ ọ̀rọ̀ ṣe ni wọ́ kálí mẹ́ni tó fẹ́ ni ni. kí aláyọ̀ gbogbo wa kò nídìí kíkan wà mí lọ kí ló fa díran lọ́rẹ́ tààrà yìí náà. ọ̀rẹ́ òtítọ́ ò sí mọ́ káwé nígbà mi lọ́kọ̀ọ́.

ṣe ohun tí mo promise ẹ máa rà fún ẹsẹ̀kẹsẹ̀ tí mo promise ẹ. lọ́rọ̀ ìfẹ́ dàbí ọkọ̀ mi ló ṣe é. kò sí ọkọ̀ ara ẹ ti ń báyìí ara ẹ ti ń báyìí. ẹni mo fẹ́ bí ṣe kí ló fà yẹn kí ló wá ń bí ẹ sọ fún kó jáde inú ilé yìí bí mo ṣe sọ bí mo ṣe ń wo ojú tí mo dì kí n tó là kó jáde inú ilé yìí. Kúyìnkà Kúyìnkà dẹ́ẹ̀dẹ́ ní àwọ̀ obìnrin burúkú òun ló máa gbọ́ kú tọmọ òun bì kan tí ó tí o bá jẹ tí kúnnù tí o ní wá wò ó wà wọ ọmọ ẹ̀ ní. ẹ ṣé o máa tẹ̀lé yé mi tí yín lẹ sọ àmọ́ tèmi ní kókó jáde mi ẹ̀yin ò mọ tó ń ṣẹlẹ̀ ọgbọ́n ló ń da ọgbọ́n àti wá jí ọmọ gbé níbi ní ilé màmá tèmi ní tí n bá ṣe mistake nílé màmá ẹ̀ ó lé mi jáde ẹni kó jáde mi. àkínàfààní ẹlẹ́dẹ̀ẹ́ ìwọlẹ́lẹ́dẹ̀ àgbàyà ìwọlẹ́lẹ́dẹ̀ kí ọ̀gbẹ́ kó jẹ́ tiẹ̀ kó jẹ́ tiẹ̀ ìwọlẹ́lẹ́dẹ̀ bẹ́ẹ̀ kọ́ bá mi jọ́lọ́ níbo níbo níbo jọ́kọ́ bá mi jáde. wo wo wa má ja ìsẹ́yìn má ja mi nítọ́ o má ja mi nítọ́ ásídẹ́ǹtì fún wáyé rí o. mọ́mi èmi mọ dáàdì dáadáa alágídí onígbèrè èèyàn kan ni wọ́n obìnrin tí ò bá dẹ̀ ní sùúrù kò lè bá wọn gbé o in fact kò wọ́n kọ́ bóbìnrin gbé rárá. Hmm, Bóyèga ọ̀rọ̀ ẹ̀jọ́ mi lójú o nígbà tí èmi àti Gbóyèga bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa kò yọwọ́ kọ́wọ́ báyìí o ọ̀n tí o gba tí mo bímọ tán. but mummy kí ló tẹ̀ ṣe dáadáa dìnnà bí omi ìṣọwọ́ kẹ wá kùnrin ẹsẹ̀ yín àbẹ́fẹ́ kọkùnrin kan sọ yín dẹ̀dọ̀ àrìnlẹ̀. èmi ti dànù tipẹ́tipẹ́ ẹ ṣé nítorí ẹ nítorí bẹ́ẹ̀ yìí fámìlì Gbóyèga dáa ni ẹ dá sí mi ẹ ẹ ń tọ́jú mi ẹ ń béèrè mi ohun lèmi àti yín ṣe close by Gbóyèga. ṣé mo kí mi àti yín are close gan kò lè ba àbáṣepọ̀ tó wà láàrin wa jẹ́ ẹ̀yin ni kẹ́ wákùnrin ẹ̀sẹ̀ yẹn. ẹ ó ga mo ti gbọ́ ìgboro ẹ ẹ ẹ kàn án. mọ́mí tẹ́ bá ti ń jáde ìsìn ẹ máa wá àwọn sexy sexy trouser ẹ máa wọ̀ àtàwọn top tó nice kí ló ń ṣe ọjà lókun ara yín yìí. <laughs> ìwọ ló mọ ìwọ náà ló máa máa wá sexy sexy trousers ẹ lọ gbé rice can náà fún mi. okay àti gbogbo àwọn wẹ́wẹ́wẹ́wẹ́ yín yìí sáàsì kan fẹ́ mi náà. aláǹgbà ò lè wọ́ ọbẹ̀ o ọ̀rọ̀ ṣe ni wọ kálí mẹ́ni tó fẹ́ ni ni ilé aláyọ̀ gbogbo wa kò nídìí kíkan wà ní. lásìkò rẹ tó bá kú ọ fọkànrẹ balẹ̀ mo bọ rí lórí iye kọ́ bá mi sọ ni mi náà ti mi discuss rẹ pẹ̀lú ọ̀gá so n kò yá ṣẹlẹ̀ níbẹ̀ ni pé wà ní sùúrù díẹ̀ ṣùgbọ́n sọ́mọ gbogbo làálàá mi lórí rẹ jọmọ jẹ jaja san o. alayelaye. Ah, kọ́ náà rọ́ṣẹ́ kí mo mi ṣe ọmọ yéé yìí sí mo gbọ́dọ̀ tan ọ̀gá mi náà kémi náà fẹ́ ṣe nǹkan kan kí n lè fi ó ti yọ mọ kẹgbẹkẹgbẹ o. láyéláyé dáàdì ẹ̀yin náà ṣáà mọ̀ pé owó tí mi wá ń gbà náà kì í ṣe pé bí mo fi ń ṣe nǹkan míì tí ò tọ̀nà ọ̀rọ̀ lórí skul mi náà ni mo dẹ̀ ti kàwé fẹ́ exam mo mo àṣọ yín pé tí n bá máa ṣe exam ẹ̀dán ọlọ́run á fún mi ṣe tí n bá ti pass báyìí màá wá ríṣẹ́ màá dẹ̀ ṣe nǹkan tí ẹ fẹ́ fún yín dáàdì ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ pẹ́ fún mi. ẹ jọ mi ní ní ṣíṣe pé yẹn náà. sọ̀rọ̀ kí mo fẹ́ sọ fún ọ̀rẹ́ mo bọ̀ kẹgbẹ́kẹgbẹ́. láyé láyé. yàn nìyàn tán nìyàn jẹ mọ́ kẹgbẹ́kẹgbẹ́. jọ torí ọlọ́run mo dẹ̀ máa ń sọ fún ọ pé mo ṣe mi fèdè bọ́ ọ sọ̀rọ̀ kí wọ́n náà máa kọ́ èdè rí a. ìyá àfẹ́ jọ wọ̀ bọ́lẹ̀ tó tó pọ̀ gbẹ́ nílùú rí yan. bẹ́ẹ̀ sà àbúdà ọmọ mo ti gbọ́ ṣùgbọ́n mọ kó mo ṣe ni jẹ́kẹ́ ni mo ti sọ fọ́gà tẹ́lẹ̀ jẹ́ tó yọjú sí ọbẹ̀ bàbá ti kókò mi màá dá olóhùn ìwà máa lórí tẹ̀ ẹ wo fi iṣẹ́ bàbá rẹ máa yọjọ o oh, <laughs> ọmọ síjọ́sí bọ́ síjọ́sí. ẹ ṣe dájú ọlọ́run jẹ́ kẹ́kọ̀ọ́ sí bí mo ṣe fẹ́ nìyẹn Williams bí n ṣe fẹ́ nìyẹn ah, iná ti jó dórí kókó náà àbó ìgbọ́n tí mò ń wí ni. gbóyèjà gbóyèjà ṣe sùúrù fọkàn balẹ̀ wò jẹ́ kí n san kankan fún ẹ ṣó mọ̀ pé tíkà bá rojọ́ ìkà ló máa dà o òkè kí ló ṣẹlẹ̀. mo ní lọ́rẹ́tà ó test mi ní alẹ́ àná wípé òun bọ̀ wá gbé ìfẹ́ olúwa kúrò lọ́dọ̀ mi òkè òkúlòkúnrè bàbá ọmọ ló lọ́mọ ìwọ́rẹ́ nìkan tó ń gbà kàtà lọ́wọ́ akitì ni ó ṣe máa gbé ẹ n tí mo fẹ́ ni pé mo fẹ́ kó ràn mí lọ́wọ́ mo fẹ́ gbé Loretta lọ sí kóòtù. ah kóòtù bíi ti báwo wo ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn ó le jù I don't support it. wobi wobi ọ̀rẹ́ mi Williams tó bá máa ràn mí lọ́wọ́ kò sọ tó o bá lè ràn mí lọ́wọ́ kò jẹ́ kí n mọ̀ kò jẹ́ kí n pè ẹlòmíì. ṣé sùúrù náà ah, oh yes mi ò lè bẹ lọ́wọ́ sí yẹn o. cool down cool down níbo ló máa wà nírọ̀lẹ́ kí wọ́n á bẹ̀ ó wà nlé ẹ̀ tó bá ma yọjú sẹ okun ruru ruru gbogbo eléyìí tó ń sọ yìí ní sùúrù ti gbọ nǹkan tí nǹkan máa sọ fún ẹni ní sùúrù wá bẹ́ẹ̀ lé cool down mo lọ́rẹ́ gba ọmọ tèmi lọ́wọ́ mi kò sẹ́ni tó ń gbà kàtà lọ́wọ́ akéjì gbogbo màá fi gbogbo ẹ̀mí mi bá gbogbo ohun tó bá gbà ni fún. ọmọ mi mo ṣe gbowó nìyí. báwo ni o. sọmọ yìí ọgá mi ti èmi ya ramori. ni n n a Liverpool àti Nottingham. mo yá yìí. jẹ́ máa sí lọ bí yìí ni bí yìí ni. báwo mm-hmm. èlò ni kí n gbélé owó torí gbọ̀ngàn mi mi lọ sáde ẹ̀ lẹ́kùn mi òun náà ìwọ́dọ̀ mi ẹ̀ ń jọ yìí. Mm-hmm. àwọn bọ́lọ́run rẹ̀ ni ah, Liverpool mo ṣe mo ṣe gbèsè lé ni mo ṣe wíńdù lé ni. nefa go ni Liverpool tó ń sọ ìwọ ọjà síjẹ̀bù ni téèyàn bá mú fifteen naira pé yóò fi jẹ́ twelve thousand ìní lọ́sẹ̀ tó lọ. ìjẹ̀bù sanwó kù ọ. Ah! ìjẹ̀búrí àná fún ọ ló. bẹ́ẹ̀ni. ìwọ jẹ twelve thousand ìjẹ̀bú fún ọ ló ní last week. ṣé wọ́n mọ̀ pé gbèsè ti pọ̀ ńlẹ̀ ńlẹ̀ ni a mọ̀ ń bẹ́ ńlẹ̀. ní a lè pàdé ní òbí akéyà tí mo jẹ̀dí lọ́ọ̀lẹ̀ sàyé kò mí ah, ah. mo yá gbà. mo gbọ́dọ̀ sàyé fún ẹ sùúrù ṣe mú. ẹyin ah, ẹ ọ lè jáde bẹ́ẹ̀ tilẹ̀kùn èmi mo lulẹ̀ ọ̀rẹ́ mi jọ́ tí o mọ̀ náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbájú rẹ lọ ni ọmọ yìí ọ̀ ń ta ẹni kọ́ni ni ìfún òfin sẹ́mi lálejò ni. ǹgbìn bá ṣe ọ́ lálejò ìwọ jẹ́ ọ́ ọ́ dẹ̀ jẹ́ kí n understand pé ah, ah, ọmọ rẹ ọlásùnkànmí àgànlélẹ ó gbàgbọ́ ọmọ alára mọkọ lùjì ọmọ ẹjẹ mọdú ọmọ ẹjẹ múrákè lùjù. ìwọ ni ìkànnì bábí èjì rẹ ọ sí ìbejì <laughs> mi jẹ kúrò ọmọ rẹ kọ ọba ikọ nìyàn lọmọ láyé kéde mọ̀wé sọmọ ẹni ọ̀dọ̀ rẹ àkàwé èmi lọ́jọ́ ìjọ ìyá rẹ ọ̀nkàwé lókè bẹ́sì ọmọ wọn kàwé ìdánwò burúkú ni ọlọ́run gbé sí kọ̀ǹdísàn ayé rẹ̀ ní bí oṣù kan ah, ah. síbi ká sí oṣù méjì bẹ́ẹ̀ torí iléèwé gíga lòun wà <laughs> òun ti kàwé débi gíga ìparí bẹ́ẹ̀ ni mo yá bí ọ̀gá mi mo yẹ gbóòrè ni òsì ayọ̀ ló mú wa jẹ́ ká jọ. ọwọ́ mi. dájú mi ò mísì ayọ̀ dé o. Ah. mo fail exam mi ò pass mo ní carry over. ọlásùnkànmí àkànní ìjọ ò lọ́ọ́ yá bẹ̀rẹ̀ sí mi wa ọ̀kadà kó ti di bicycle rider àbí ìpò náà tó ti mí ṣe onímọ́tò kò mí ṣe taxi driver ní kí bírèkì rẹ̀ mí fẹ́ẹ̀lì. mi ò pass mo ní carry over. ọ́ carry eh? what. carry over hmm. ah, yóò tún kíláàsì kanu. Eh, màá tún ṣe ní next year but owó tí wọ́n san yẹn ò ní tó ti yẹ̀ mọ́. wàá tún tún sí lọ́dún kébọ̀. bẹ́ẹ̀ sẹ́yìn ni tó ti bẹ́ẹ̀ kò ní tó ti bẹ́ẹ̀. ṣé ọ̀rọ̀ tí gàngán mọ́ sọ wọ nípa òkè bẹ̀ sí. ti rántí. ẹ gàngán ibẹ̀ lókè bẹ̀ sí kọ́ nìyẹn bá bẹ̀rẹ̀ sí ibà dáko nínú rẹ̀ ó bọ́ gbogbo nàìjíríà. ẹ̀sà mi nílẹ̀ roko dáadé. ó mọ mi akànnì jẹ́ kọ́rọ̀ rẹ dàbí mo roko roko mo dé mẹ́sì o. mi nílẹ̀ roko sa ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n mi nílẹ̀ roko máa fọ́dà mi. ọlásùnkọ̀ mi rogo rogo kébẹ̀ sí mhm. èpè kọ́ lọ́wọ́ rẹ jẹ mọ́ mi ì ṣe gbé. ọmọ pé tọmọ ilé yìí bá tún bẹ̀rẹ̀ sí roko láti sìn lọ ni ó ní pẹ́tọ́wọ́ rẹ dápá di. Mhm. èpè kọ́ lọ́wọ́ rẹ jẹ mọ́ àdúrà náà láàtò máa ṣe é mhm. wo wo ọmọ mi rámọ́ nígbà tí òun lọ́dún náà lọ ọlọ́kọ́sẹ̀ télọ̀ tí wọ́n á wo ọmọ mi káyọ̀dé tó dábúrò rẹ̀ nígbà tí òtún mu náà ọlọ́kọ́sẹ̀ káfíńtà ẹni tó ń kọ́ṣẹ́ náà ń lówó lọ́wọ́ tó náà bá lọ kọ́ṣẹ́ bíríkìlà kò sí nǹkan tó burú ń bẹ̀. mi ò nílé kọjá dání mi nílé kọjá mi mẹ́fọ́dá mi nílé kọjá mi nílé kọjá. mo ṣẹ̀ṣẹ̀ gba ipò lórí burúkú ni ọ́ ni. lọ́nà wo. mo wọrí ń gbé ayé rẹ ti rí bẹ́ẹ̀ náà ló yẹ kí n ti mọ̀ pé ayé kápẹ́ńtà ayé télọ̀ lọ bí èmi á ṣe síkírọ́rìtì ọmọ mi náà tún yàrá sí kápẹ́ńtà. dádì mi nílé kọjá ọtí tó mú mi fi ṣe mí ló tún mọ yìí. ọ̀gá mi ti dé. Ah, ah dúró ah! kábẹ́ntà. èyí máa wè mí náà o lórí ẹ̀ta. in fact bọ̀bọ̀ ẹ̀ ó lọ bí tó yẹ pé ẹ kò sọ fún mi nìyẹn òun kọ̀ láti ṣe introduction kékeré kan ẹ tipátipá ṣá kóun tó gbé mi tán. ìrora ah! ayọ̀ lélẹ́yìí o ẹ bó wà ní venue. ẹ kò ń ṣe nǹkan títóbi rẹpẹtẹ ó ní new house òun láti máa ṣe kakọ̀pọ̀ àwọn few friends ṣe ṣàkókò mọ̀ ẹ̀pọ̀ náà dádì àti mọ́mi ó jìn dáadáa so lẹ́gẹ́ ló máa wá represent wọn lọ́jọ́ yẹn. gbọ́ ọmọkùnrin yẹn ṣẹ̀ mí lọ́rẹ́tà ó ṣẹ̀ mí gidi. má bínú ṣé ti rí pé kò yọjú sí etí títí surprise ni má bínú. ìgbọ́n kàtà yẹn tí ojú ti tàwọn ẹlẹ́gàn ojú ti tì wọ́n olúwa ti ṣe é ó ti ṣọ̀nà ọ̀la àwọn tó yẹ pé wọ́n ṣekùn bẹ̀rù wọ́n dàbí ọkọ̀ típà wọ́n dàbí àlòkù mọ́tò ọ̀ olúwa ṣe àwọn kan náà fowó ṣeré yẹn náà tún gbé ẹ tán. tómi ah. ó tiẹ̀ gba ti gbé ìgà rárá rárá. <laughs> mi ò láìkì wọn mi ò láìkì wọn wọn ò mọ̀rọ̀ sọ ní gbéraga àwọn náà dà àwọn èèyàn kọ́kọ́ nìyẹn náà fowó ṣeré olúwa ṣeun olúwa ṣeun. bó ṣe yà ìlú náà lẹ́nu nìyẹn nígbà tí wọ́n sọ fún mi. lẹ́gbẹ̀ẹ́ mi ṣe ń sọ yìí pé mo fẹ́ parí ìjà gbé ìgà pẹ̀lú Loretta. ẹ wò màmí Loretta ò kì í ṣèyàwó gidi ó ti mọ nǹkan tó fẹ́ ṣe báyìí ló ṣe takú pé òun lọ. gbogbo táwọn yìí díẹ̀ lọ́wọ́ Loretta púpọ̀ lọ́wọ́ Gbóyèga tó jẹ́ bàbá ẹ̀ kò á sí ìtọ́dún mi jù bí ìṣe ti fẹ́ olúwa. màmí mi ò kí ń ṣọmọ àbí ìfẹ́ olúwa lọmọ. wọ́n máa dé nìyẹn pẹ̀lú ojú òwúwa rẹ̀ ṣé ọjọ́ orí ìfẹ́ olúwa afẹ́fíwé tiẹ̀ ṣọ́mọ kékeré nìwọ ni. èmi ti mọ̀ pé àwọn nǹkan tẹ máa sọ náà nìyẹn èmi ò tiẹ̀ wá mọ wàhálà yín nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìyá ọmọ ó ti fẹ́ lọ ṣe introduction pẹ̀lẹ́ lómi dáàdì tèmi wà ń bẹ̀ yẹn tó ń jayé orí wọn ẹ̀yin dẹ̀ fẹ́ para yín màá mi. èmi ò para mi nígbà tí ìyá ẹ ti ń lọ ṣe introduction pẹ̀lẹ́ lómi ṣé ọ̀rẹ́ olúwa ṣó jẹ́ ọmọ ẹlòmíì èmi tèmi o kò sí ronú nú mi ó kàn ń dùn mí ni ṣé ìwọ wá fẹ́ lọ ni. Ah, màá mójú mi débẹ̀ o. kí n tiẹ̀ lọ wo bí ọkọ̀ àbàmì yẹn ṣe rí mo fẹ́ mọ bó ṣe rí bóyá ó rí dáńkú ni o bóyá ó dàbí àgálì ni mo fẹ́ mọ̀ máa mi ẹ̀yin náà dẹ̀ máa tẹ̀lé mi lọ. kò sí ní tẹ́mi ń lọ ṣe o àmọ́ tí bàbá ẹ fẹ́nu ara ẹ sọ fún mi pé màámi ẹ lọ kẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ máa lọ. ẹ wo ẹ̀yin lẹ́mọ̀ mo ń kùn mí màámi oníkọ́ bá ń gbóúnjẹ wọ̀ Mami ìwọ̀n ti yín, ebi ń pa mí, ó ń kùn mí. Ah! Ọ̀rọ̀ tiẹ̀ ò ṣe é dá sí. Nǹkan kan báyìí kò jẹ́ nǹkan kan lójú tiẹ̀. Ó ṣe máa gbìyànjú kó máa náànú díẹ̀ díẹ̀. Mo dẹ̀ máa ní fílíìmù ọmọ ẹ̀dá lọ́kàn bí aṣọ. Mami àfẹ́fẹ́ṣọ̀ fẹ́ ṣàgbàlagbà, ebi ń pa mí. Wọ um, Williams, sórí ìṣòro òun àtọ́kọ ẹ̀ nìyẹn o ní tèmi kàn sọ ni pé kó ṣáà má fọwọ́ kan ọmọ tèmi ọmọ tó bí fún mi tèmi ń sọ nìyẹn. sórí nǹkan tó ń dùn mí ni pé ibi tí ẹ fẹ́ dọ̀rọ̀ yìí sí yẹn ó mọ̀ ẹ̀yin couples tó yẹ pé gbogbo èèyàn ti fi wọ́n ti ń fi ọlá yín tọrọ. Ah, kódà. àkọsílẹ̀ nìyẹn ìyẹn ò lè ta sí i kán ṣáà ṣe introduction wèrè tán náà wọ́n fẹ́ ṣe yín. mi ì ní jọ́ sinmi rárá tí n fi máa pè wọ́n sí court. ẹ mo gbọ́ ìpọ́kọ ẹ ní change díẹ̀ lọ́wọ́ màá lè bá wọn náwó ọwọ́ wọn yẹn dáadáa. ẹyin ah, ah. ó tẹ̀ wá bá mi lé ẹ ó lóun fẹ́ kí n wá sí introduction àwọn èmi sọ fún yín pé mi ò tí ì ṣú ọ̀pẹ àmàlè wa. why kí ló dé ṣé torí tèmi ló ṣe rò pé ó ní no no no no no no you have to go àti pé tó o bá lọ ta ló fẹ́ fún mi ní ìròyìn ayọ̀ o mọ̀ pé ọ̀rọ̀ tó délẹ̀ yìí á dùn ní dùnmọ́ ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó padì yẹ tí ò gbé ni. yes ó dùn mí lẹ́gbẹ̀ẹ́ kan pé ó ti bẹ́ẹ̀ lè mí lọ. and at the same time ó tún dùn mọ́ mi nítorí mo rí ẹni bá mi gbọ́ ìṣòro tèmi nìyẹn. anyway ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ nìyẹn but ọ̀rẹ́ mi hmm? ìwọ náà wá kàn ṣe wá bó ṣe máa fẹ́ kékeré kan ó ti di obìnrin mẹ́ta títí mú wá fún ẹ̀sìn tó sọ pé wọn kì í ṣe ṣọ́ ìṣẹ́ ilẹ̀ ń ṣú wá nǹkan ṣe náà. màá ṣàlàyé fún yín sí sórí gbogbo ohun tó ń ṣe mí ò ju ọ̀rọ̀ ìfẹ́ olúwa ọmọ mi lọ bí n ṣe máa rí jágbà lọ́wọ́ ẹ̀ tí n bá ti rí ìfẹ́ olúwa jágbà báyìí I can go for any lady. rúùmù kan. Ah, ẹ wo kò sí rúùmù lẹ. Ah, ó ti bẹ̀rẹ̀ ìwúrẹ́ reception hmm, reception mi ìbájú ìyàwó bí o ó ti bẹ̀rẹ̀ ìwúrẹ́ o fún mi kìkì máa lọ́nà. fẹ́ẹ́ gbogbo àwọn kéèké rẹ̀ lé. wọ́n ti gbà á tó bá dẹ̀dẹ̀ tí mi lè máa fọ wọn sórí pé kò tún sí rúùmù lẹ ẹ̀yin náà ṣàmù tẹ bá débi mi sọ fún pé kò sí rúùmù bó kò sí rúùmù lé mi. reception ọmọ kó tó bá mi pò ọmọ kó tó bá mi fà reception o ọmọ kan tó bá mi fa. wo ọ̀gbẹ́ni tètè jàre àkílódé mo ń lọ bí iṣẹ́ náà wá aago ọwọ́ ẹ̀ kí ni táìmù ń sọ ó dẹ̀ ń dá mi dúró síbi ìbàlá tẹ̀ kó mọ kó tọ́gà mi bá dé wàhálà ni eléyìí tí kí ò dẹ̀ sí nílẹ̀ sí ṣé tọ́ílẹ̀tì ni ká lọ àbí bedroom inú kan dá mi dúró náà. Ah, ah. ẹlẹ má ṣe báyìí náà mo ti ní oògùn ẹlẹ mo ti ní owó ah, mo ti gbé wúbà mo ti gbé àgbà lọ́wọ́ mi náà. ìyẹn ò mí ìjà ṣe kí n máa lọ. Eh. ẹ wò ó yẹ ìsòtọ́ fún yín tí mo sọ pé kò sí room yẹn ní tọ́wọ́ àti bàjẹ́ tó bá dẹ̀ ti bàjẹ́ báyẹn kí n lè sùn ó sì jẹ́ nǹkan máa tàn fún yín. tó bá yẹ kó ti jẹ́ yẹn nígbà pé mo ní problem àká kan tí màá rẹ̀ ṣe wíńdò ventilation máa wọlé kó kun ẹ fún mi kí. ẹ sùn bẹ́ẹ̀. fún mi bẹ́ẹ̀. ẹlẹ dàrọ ọlọ́run kí a gbẹ́sẹ̀ lé ẹ olùsí máa ranjú akíwèrè lọ fẹsẹ̀ fọ́ mi lójú ń fa ń gẹ̀ kó máa tẹ̀lé wèrè báyìí wá. ok merci. àbárí àgbé ó gbàgbọ́ yìí. kábíyèsí bàbá. pẹ̀lẹ́ kábíyèsí. dìde ńlẹ̀. yes sir. ṣó mọ ọmọbìnrin tómilọ́lá tó máa ń wá bí gbogbo ìgbà yẹn. Ah, ọ̀rẹ́ mọ̀dámú àmọ́ mọ́. láti èní lọ ìjọ tó bá débi má ṣe géètì fún mọ́ mi ò fẹ́ rí ní compound yìí ó gbọ́dọ̀ ṣí gate fún un. <laughs> ọ̀gá ọ̀rọ̀ rí nígbà mìíràn ẹ̀ pé bí ìdánilò ṣe máa ń rí èmi rò pé bí ṣe yá sí bẹ́ẹ̀ ni ìyá mẹ́bàá yín pé kí ayé ìdìsọ́ọ̀bù gbogbo rògbòdìyàn kọ́mẹ́ lọ láàrin àti màdàmú ah, ìyá ti mí sì rí <laughs> ìyá ti mí sì màdàmú gan. ìmẹ̀sí. kábíyèsí bàbá. o ti wá ń gun gèrè kọjá ewé dundun ẹ̀ ti ń láta ṣé o rántí ìjọsí tí mo ní mo fẹ́ sáàkì ẹgbẹ́ kó má ṣiṣẹ́ ń bímọ ó mọ iye èrò tó kó wá tó bá bí pọ̀nrìpọ̀n gbá ẹ̀dá ìjọ tọmọbìnrin yẹn bá wá bí kí wọ́n ṣí géètì fún èṣù á nọ́mọ̀ á kó sínú àwòtán ganan á rí iṣẹ́ tẹ̀ kan náà wọ́n máa fòun ṣe. ń gbèsè pọ̀nà fẹ́ gbáyé mi ṣèbí kan mọ́ ọbẹ̀ ni ìjọ bá ọ bí kílùkùlùkù kì í gbé mi lọ sọ̀pọ̀nà ni kẹ́yìn kẹ́fi gbé ayé mi kàn bá ọ ẹnu géètì. Ah, kí n yàn kú kàn bá padà ọnu géètì kàn mọ́ ẹrẹ́bẹ̀ ọbẹ̀ mọ́. mi ò fẹ́ rí i hàn yìí ọbẹ̀ mọ́. ibẹ̀ kọ́ o ní èèyàn gbogbo kó ọgọ́rùn-ún èèyàn wá bẹ̀ mí mi ò ní gbọ́ o. Ah, mẹ́kàn ní í ṣe mo fi akọ́nìyàn á mọ́. ọ̀gá mo ti ti dé ìtùpá bẹ́ẹ̀. yéésì jẹ́ ni. ẹ̀sìn báwo ni. lẹ béèrè. irú question wo ló ń béèrè lọ́wọ́ mi ṣé mo ṣe ń wá bí ni. Ah, nígbà yìí náà a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀mí sọ kwẹ́sán ẹ̀mí sọ ìbéèrè òun kò mọ̀ mẹ́ sọ fún yín sọ́jọ́ pọ́n gbogbo yé ni mo yè sílẹ̀ béèrè. ok ṣé mo bọ́ gànlé. ọ̀gá wo ah. ọ̀gá mi ìsìnkú náà travel. wọ́n tọ̀ ọ̀gá ẹ̀kọ́ lélẹ̀. sọ̀mọ́nà fẹ́ gbájé lé lọ ni àbí wo ni ikú ẹ sán ni mo yí ṣé mọ́tò ni mo yé ìsìnkú lé ni àbí mo yé ọ̀gá ìsìnkú lé mọ́tò rèé ọ̀gá mi hàn ìsìnkú lé. dunu omi tó ń bá wí sa. sọ̀mọ́nà lágbáyé ni lẹ́ẹ̀kan sí mẹ́ẹ̀mọ̀ rí ọlọ́run jẹ́ kí n mọ yín jọ mo fẹ́ rọ̀gà. mo ń mẹ́mọ̀ yín. láàárín ìṣẹ́jú kẹ̀kẹ́ àríbí kẹ́ bá fẹ́ kí sọ́kọ̀nà gbájú rí lọ ẹ̀ ò bẹ́ẹ̀ sí ogun géètì ni kẹ́ ẹ ọlé ni ẹ̀jẹ̀ padà pẹ̀lú báàgì rẹ̀ kẹ́ ẹ gbé ká ọ̀ ẹ tó sọ ọ́ bí ọ kẹlẹ́. ìmẹ̀sì hmm? má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. ẹ̀ la jẹ́ kí iṣẹ́ bọ́ lọ ara ríran kẹ́ ẹ bá ti gbàṣẹ́ lọ ara rí kẹ́ tó yá gbàṣẹ́ lọ́ mi sọ̀kọ̀nà lágbájẹ́ rí kọ́tà mi dé bẹ́ẹ̀ lórí ọ̀gá àṣírí lórí ọjọ́ ọjọ́ ọjọ́ ìyìn mọ́tò ọ̀gá rẹ̀ sáájú mọ́tò mo jẹ́ ìṣúlẹ̀ ọ̀gá gbogbo wa kò ní ìbàjẹ́ ọ́. ògiri ọba láàánú aláǹgbá ò lè wọ́n bá ọ́. mi ò sọ fún ẹ pé kíwọ náà tètè múra fún fẹ́ yàwó ẹ àbí kó máa gbá wọn káàkiri. ọ̀rẹ́ rẹ̀ oríire ò ní ọmọ rẹ̀ ẹ kú oríire ìyá aláyọ̀ bẹ́ẹ̀. àbí ẹ lọ máa yọ̀ mọ́mì ẹ ṣe mo dúpẹ́ fún gbogbo gbà mí ẹ kú ìfẹ́ ìwọ ìwọ aláwọ̀ tí mo ní kò dé lóde aláwọ̀ tí mo ní kò dé lóde sórí bàtà àwọn ọkọ̀ mi bá dé bíbà robinson ah ẹ lọ tàbí. mami. ọkọ mi ah, ebi wọn ló kí n wá bí o sọ fún mi pé o fẹ́ wá. my princess how are you my daughter àwọn yes ẹ kú joko ẹ kú I don't know Can you? She ó oh, surprised we're going by rí Williams don't be surprised bí she ṣe sọ fún màmí pé kàn máa bọ̀ ń no? and I told you ọ̀rẹ́ àbí mi ò sọ fún ẹ mo ní tó o bá ta ló fẹ́ ròyìn fún mi mo wá rí i haúsá ní gan ní àfíjì ìròyìn ò tá fojú bá jẹ́ kí n fojú ara mi wá wo ohun tó ń ṣẹlẹ̀ but ẹ má jò jẹ́ yà lẹ́nu fún yín wípé èmi ni ọkọ Loretta lánàá èmi náà sì ni ọkọ Loretta lẹ́nu tó bá tún di lọ́la ní agbára ọlọ́run èmi náà ni màmá ṣọpọ̀ èṣù rẹ̀ ní yà wá láéláé. àmín àmín. màmí ẹ má jẹ́ kí èpè yìí jẹ́ yà lẹ́nu arrangement láàrin èmi àti ìyàwó mi. ṣé mo rí pé ohun ẹlẹgẹ́ ni ọ̀rọ̀ ìgbéyàwó jẹ́ láàrin ọkọ àti láyà ayé kì í fẹ́ ní ìbánirí wàhálà ẹ̀ àmọ́ bí tó bá ń dùn ni mo fẹ́ lè rí òsì. bí ọlọ́run bá dẹ̀ dá èèyàn kan tó rọra ní láárí díẹ̀ báyìí ọmọdé á wá àgbà á wá ọkùnrin á wá tó fẹ́ mu olówó kì í mẹni rè ó lè jẹni tóun bá pè níkà ló máa jó lódodo ẹni tó pè lólódodo ó lè má jó lódodo sí i nítorí mo rántí tírà ọmọ kan ó sọ wípé fi wọ̀n mí ọlọ́run ẹni tí mo lè sá fún fi wọ̀n mí ọlọ́run ẹni tí mo lè sún mọ́ nítorí pé imú níkà kì í gbóòórùn àṣẹ. kí ló tó dín dé ráìsì rẹ tó máa pèpè àtìlẹyìn mi lọ́sàn-án. ó dẹ̀ mọ̀ pé nígbà tí màá jáde láàárọ̀ mi ò jẹ́ nǹkan gidi ó tún wá ń jẹ́ ráìsì for what torí kí ni ná. baby i'm sorry mo rẹ̀ mí látàárọ̀ ni please kò bá mi manage. Ah, no no no don't tell me to manage it mi ò lè manage anything torí kí ni má jẹ manage má jẹ manage rárá ah, ah mo ń ṣiṣẹ́ náà ọlọ́mọdé àjẹun tá a bá rí n tó bá ń wà ní ká fowó wàrà jẹ mo ń ṣiṣẹ́ bí erin ọlọ́mọdé ń jẹjẹ ìlérí ó dẹ̀ ní kí n manage. please daddy manage it oh ìfẹ́ olúwa don't worry ma worry o ò mọ ohun tí mò ń sọ o ò mọ. ó kéde nǹkan tó ṣe ni pé kó bá mi jẹ díẹ̀ kó jẹ díẹ̀ tí má ti ṣe tán máa lọ sọ́jà máa lọ ra nǹkan. láago mélòó nígbà wo lọ́rẹ́ta nígbà wo torí kí ni kí ló dé tó ń ṣe báyìí fún mi ṣé mi ò ní gbádùn ayé ara mi ni. o dẹ̀ ń force mi o dẹ̀ ń bẹ̀ mí kí n manage kí n manage kí n jẹ́ o fẹ́ fún mi poison jẹ mi or what mi ò jẹ́ o mi ò jẹ́ lọ wá nǹkan mi you go look for another thing. bínú bí mo ṣe react sí ẹ lọ́sàn-án ọlọ́run ní jẹ́ tá ṣe wà lọ má ìwọ̀nba ìbínú tí mò ń gbé bọ̀ láti fi ṣẹ́ lọ́sàn-án òun ló fa ìwà tí mo wù sí ẹ ọlọ́run ní jẹ́ i am so sorry. irú inú wo ló bá máa bí ẹ ládùúgbò gbogbo wàhálà tí mo ṣe mo wá dáná tó wá dé ìwọ wá bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí ah, ah. gbọ́ tó bá jẹ́ pé kì í ṣe wọn nìkan ló dábọ̀ láti ibi iṣẹ́ tí sísítà ẹ tẹ̀lé ẹ àbọ̀ rẹ àbí any of your family members ṣé o mọ̀ kó o mọ̀ kó tó mọ̀ máa sọ ni. kí ni o fẹ́ sọ wọ̀bí kò síbi tí a ti ń káàdì ìyálẹ̀ ẹ oníkálukú ló ní bó ṣe ń ṣe nínú ilé ẹ oníkálukú dẹ̀ ló mọ bó ṣe ń mánéjì nínú ilé ẹ kàn wá sọ ibi tí ò ṣẹlẹ̀ rí ẹni ibi tí ọkọ àti láyé ọtí ń jà kàn wá sọ a máa jà a máa ń parí ẹ̀ ní àfi táwọn ò bá ń ṣerú ẹ̀ ń lé wọn ìyẹn ò ní kò ní mí nì. tàdéjọ́ máa wá Yorùbá ìgbà inú máa bẹ̀rẹ̀ sí máa wẹ ọ̀rọ̀ sí mi lára lọ́ọ́ máa sọ̀rọ̀ ṣàkàṣàkà ṣé wò mọ̀ pé ayé àwọn ọmọ aráyé wọn kì í pẹ́ bu òkúta sínú nǹkan tó bá dùn ni. ibi tó bá dùn lọmọ aráyé máa ń dòkúta sí ó túmọ̀ sí wípé ọwọ́ epo nìkan lọmọ aráyé ń bá nílá. anyway i am so sorry má bínú díẹ̀ irú ẹ̀ níwáyé ṣé o bínú. mo bínú. twelve tán nù. ṣé yẹn possible ṣá. kí ló dé tí ó possible lọ rẹ ta kò sí ohun tí ó possible lọ rí ilé adé ayé yìí lẹ́yìn ìgbà tó sùn tán ní alẹ́ àná hmm. mo tún wá gbé ọ̀rọ̀ tó bá mi sọ yẹn mo tún wá dàrò mo digest ẹ mo mo ṣàrò rírú mo wá rí i pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ. kí ló wàá fẹ́ ká ṣe báyìí. èmi fẹ́ kí èmi àtẹ̀ká méjèèjì ká pretend bẹ́ẹ̀ ni pàǹjà ìpè àfẹ́dálé ara wa rú yes máa bínú gidi a máa sọ̀rọ̀ síra wa a á sọ̀rọ̀ débi pé máa kẹ́rù ẹ̀ síta àmẹ́ni tó fẹ́ wá dénú. o gbọ́ ọ̀rọ̀ yorùbá ni wọ́n ní ká dijú ká ṣe bí ẹni pa kú káwọ ẹni tí ó sunkún ẹni wọ́n ní ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ́ wò káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ àwọn àgbà tún wá tẹ̀síwájú wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni sórí tá bá ṣe bẹ́ẹ̀ la máa mẹni tó fẹ́ wá dénú. Bóyìgà ṣé tèmi àti ẹ bá ṣe bí pa àjà a níjọ yìí rárá. Hmm. àwa náà la máa arrange ẹ̀ èmi ni máa arrange ibi tó máa máa gbé èmi ni la máa mọ báyìí máa máa ríra sọ̀rọ̀. ẹ báàlà yìí fẹ́ ṣe ọ̀rọ̀ ìfẹ́lúwa síbàá. sọrí èmi náà ti ro ti ọ̀rọ̀ ìfẹ́ olúwa ọmọ wa but jẹ́ ká tiẹ̀ try ẹ̀ nà ká wá wo ọmọ tó máa bí uh, yes mo rántí pé mo fún Williams ọ̀rẹ́ mi l'appointment síbi ní àárọ̀ la mo fẹ́ ká bẹ̀rẹ̀ lójú ẹ̀ ká jàjà yẹn lójú ẹ̀ kí n kẹ́rù ẹ̀ jáde kí n lé ẹ lọ kí wọ́n náà ló ń lọ pátápátá já bẹ̀rẹ̀ lójú ẹ̀ tí ẹ̀ já try ẹ̀ ah èèyàn máa ń try nǹkan ni tó máa ń ṣàwà dúdú nìyẹn a kì í fẹ́ try òyìnbó ó máa try ẹ̀. E tó bá work fine tí ò bá work wọ́n padà sẹ́yìn. ee ee pé ìgàrú dáadáa kì í ṣe àtìkù tá a bá ní ẹ̀ à ń pretend pa à ń jà yẹn ẹ̀ tá a bá lọ máa máa gbọ́ nǹkan àṣírí lágbájá ṣe kíní kan tàbí ṣe kíní kan kíní kan ṣẹlẹ̀ rí kíní kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. nǹkan àṣírí bí n tó ti ṣẹlẹ̀ sí yẹ́yìn rí. well ní tèmi ṣá èmi ò ní skeleton kankan ní cardboard tí n bá dẹ̀ gbọ́ nípa past ẹ̀ màá mọ̀ pé past ni mo promise ẹ pé ìyẹn ò ní dáàrin wa rú mo dẹ̀ trust ìwọ náà. àmọ́ ní tèmi inú mi mọ́ mi ò ní nǹkan ṣe. késekése lẹ́sẹ̀ mami màmí kàsàkàsà ń bọ̀ ẹ wo ọ̀rẹ́ ìyàwó mi tó pẹ́rẹ́ ń tóbi lọ́la ó rántí pé ó wá ṣòfófó fún mi wípé ọkùnrin kan máa ń gbé ìyàwó mi wá lálálẹ́ ọkùnrin kankan ò gbé ìyàwó tèmi wábì kankan o èmi tí mo wá ń drop ìyàwó mi ni pẹ̀lú jeep black àbí bẹ́ẹ̀ kọ́ èmi ni mò ń fara pamọ́ fún kẹ́yìn àṣebi kẹ́ má mọ̀ bí ta wà ní. Hi, dear. Thanks so much. Um, about 50,000 naira. I could manage it the next week. Thank you. Mm, you're welcome. Hmm? Ìgbà wo ọ̀rọ̀ yìí ti ń sú mi o. Tèmi àti ẹ̀ta máa to pretend pa àǹjà, wọ́n á dé to ṣépè la la á máa ṣépè ńláńlá fún mi. <laughs> Oh, no, no, no, no. O mọ̀ pé tí n bá ṣe kó be ìgbà ẹ̀yìn ayé ò ní pẹ́ ká wà wo irú ìjọ tí mo wá láti tí mi ò bá kọ́bà ojú ó mọ̀ káwọn èèyàn ká mi pè mí ni. wo wo di ọ̀dà tẹ̀ yẹn ń sè ó kú kò fọ etí mi náà. a mo ṣe ń láti gba ilé nígbà tí mi ò yá wèrè. o fẹ́ gbá mi létí ká ní kò ṣe pé bí mo mo sáré dọ́ọ̀jẹ ni. irọ́ o tó o bá dọ́ọ̀jẹ ọwọ́ mi ní bá ilé tí o èmi kàn act ni ti dáktọ̀ ni. <laughs> don't you know. Mm. I miss you. Miss you too. Check out pàdé ní new house ṣe bro. jẹ́ ká fi sí next week. Mm. ibi jẹ́ kó wá bẹ̀ yìí lọ́rẹ́tà mọ̀ pé adé orí wọn ní tàtà kàkà kó wọ̀ lára lọ́rẹ́tà tí ló ń lé sí láì béèrè akíkà. kí ló tún ṣe àbí kí ló rí. ọmọkùnrin kan ló máa ń wá wá ní alalẹ́ lọ́rẹ́tà fi ṣe òru là ń ṣèkà ìní ọ̀rẹ́ kí o bá mi gbé gan ìyá dúdú lọmọkùnrin náà ni o ìyá pupa ni o mi ò mọ̀ bóyá ọmọkùnrin yẹn kò ṣe fi yọgàn láwùjọ ṣùgbọ́n mo promise yẹn fún gbé ìgbà ìjọ́kíjọ́ tí n bá láwọn méjèèjì pọ̀ maame sọ pé mo sún àtúnyẹ. máa sọ ọ tèmi rọra èmi ò máa ní kankan fi làlẹ́kà sí náà. mo ti yọ kúrò nínú ìgbésí ayé mi mo kàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún information tí o wá ń fún mi just keep it up you understand mo promise ẹ wípé mi náà máa san owó ọpọlọ fún un túbọ̀ máa fún mi ní àwọn information yìí. àti bóyá ìjà ẹ má ṣe wàhálà ẹ̀yin náà lórí tẹ́ máa fome fún mi. orin bẹ́ẹ̀ ni. tó bá ok merci. bẹ́ẹ̀ ga èmi ni. ṣùgbọ́n mo rántí pé mo sọ fún yín pé olóore kan láti ṣe fún mi. Bóyá mo nífẹ̀ẹ́ ṣó sì lọ rẹ́tà tó ń wọ yìí èmi àti ẹ̀ ṣọ̀rẹ́ ẹ̀ you're just a casual friend mo ti fẹ́ lè kú lọ́dọ̀ mi tẹ́lẹ̀ sẹ́wọ̀n mo kàn tún rò pé jẹ́ kí n filẹ̀ bí ìgbà ìfẹ́ ò jẹ́ kí n sùn ìfẹ́ dàbí ọ̀pọ̀ òyìnbó tó fi dúdú ṣẹwà ó dàbí ẹyẹ ọ̀kín tí wọ́n ẹ̀ ṣí ọ̀wọ́n láàárín àwọn ẹyẹ bí ìgbà I love you. Tomilola. Yes, sir. Please, get out of this room. In fact, get out of this house. Rick, I love you. Please. Tomilola, jáde nínú ilé yìí. Rick. Get out! Kò sáyé fún ẹ. Sori tí o bá kọ̀ tí o jáde nínú ilé yìí, àfàìmọ̀ kó má jẹ́ pé òkú ẹ̀ náà máa gbé kúrò mi. Àgbọ̀tẹ̀kùwé fẹ́yẹ̀ agbọ́ta náà ò fọ́bẹ̀ o tó bá pẹ́ títí ó dá mi lọ́jọ́ ibì kan lájà sí òwe. ọ̀rọ̀ yóò dùn mí rárá o bí tí ń ṣe ti ọ̀rẹ́ ọkọ mi Williams. ṣòro tí ó bá parọ́ fún ẹ lórí ọ̀rọ̀ tí fẹ́ sọ ọlọ́run fi yẹ jẹ́ ṣùgbọ́n pé bàbá olórí burúkú ayé àtọ̀ lọ́mọ gbóyè náà ṣó mọ̀ pé lálẹ́ àná ó pè mí ó ń jẹ́ kí n mọ̀ yí pé òun kọ́ lòun lọ́mọ. òun kọ́ lòun ní kíni. bẹ́ẹ̀mi náà ṣe wà surprise ni o ìpè à ìwọ kọ́ ló ní kíni ṣé ó ya wèrè mọ́ tilẹ̀ ni àbí báwo. Gbóyèga ọlọ́run àmà dẹjọ́ àárín èmi àti Gbóyèga bí Gbóyèga lè la inú ẹ̀ máa sọ wípé nǹkan lòun di ọmọ tèmi bí fún. ó lè máa wo bọ́yì obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti lóyún fún lórí burúkú ẹ̀ tí ò tí ì mọ bóun ṣe máa ṣe yẹn o ẹ̀ ó ti rà nǹkan kò sílé babaláwo tó wà ń lu ìtìgbóyè gẹ̀ ọ̀mọ̀ mi ò rílé babaláwo ọ̀hún and gbóyèga tá à ń sọ yìí èmi kàn ń bá rìn ni we are not that uh, intimate friend mo kàn ń bá ṣe ọ̀rẹ́ ojú lásán ni ó ti yẹ bíkọ́ mo mọ̀ wẹ̀ mo mọ̀ pé kì í ṣèyàn gidi mi ò tẹ́ mẹ́tò ní kí n bá rìn in the first place mi ò mọ tó ní kí n bá mi. owó rẹ ẹ ṣe mo dúpẹ́. ẹ wò máa surprise yín fún information tẹ wá fún me máa make sure pé pay yín back. sọ́rọ̀ owó wa lélẹ̀ wo ìfẹ́ tèmi máa ní sí ẹ ló jẹ́ kí n máa sọ Ife. àṣírí yìí. ìfẹ́. ìyá ẹ̀ ṣe èèyàn èèyàn tó yẹ kó sápò yẹn tó yẹ kó jìnnà bàmà. lọ́rẹ́ta sórí nǹkan tí fẹ́ sọ kì í ṣe nǹkan tó le náà gbọ́ mò ń wò pé tí n bá gbé kalẹ̀ mi ò mọ bó ṣe máa react but wọ́n níbi tó bá le là ń bá ọmọkùnrin máa sọ fún ẹ lẹ́nu sórí ó wù mí kí èmi àti ẹ ká máa fẹ́ra fẹ́ ká kó bímọ fún mi ká fẹ́ra wa wọlé bí ọkọ àtìyàwó tó bá jẹ́ bó ṣe rí lọ́kàn tèmi eh, òun ni kí n máa fi ẹyin ọgbọ̀n lọ́dọ̀ àwọn ẹbí mi nínú ṣọ́ọ̀ṣì ládùúgbò káwọn èèyàn mọ̀ pé à ìyàwó ta ló ń bọ̀ lọ́ọ̀kan yẹn ìyàwó Williams mà nìyẹn kí ìyọsí mi máa dùn because you are so beautiful wọn náà wo bèjì tàbí áńgẹ́lì ó ah, dùn wò ó pupa síbẹ̀ ojú rẹwà gbogbo ẹ̀gún régé wò má jẹ́ ní hypertension. tẹ́sán kankan fún mi ó ti sọ púpọ̀ náà rẹ fún mi. tani. bóyá ìjà of course. <laughs> kí ló ní mo ṣe. èmi tẹ̀ mọ́ pé yòówù ṣe òótọ́ náà ó nu ní bọ́dí òótọ́. yes bó ṣe sọ fún mi gangan ni ó ní ìtẹ̀ tí wàá kò ṣe máa lọ tẹ́lẹ̀ wípé òun òun mọ̀ pé oníbọ́dí òdò ń gbà tán fẹ́ fẹ́ra ètò tẹ̀wá sọ tó burú jù ó ní òun mèrè kankan ṣe wípé tán bá ń sọ pé eré láàrin ọkọ àtìyàwó zero yẹn èmi mọ̀ pé ó ń fi yẹn parọ́ ni bó o mèrè ṣe ó tẹ̀mí lọ́rùn èmi fara mọ́ bó ṣe sọ pé òun sùn gbalaja yẹn bẹ́ẹ̀ lèmi ṣe fẹ́ kó sùn fèmí kó tẹ́ mi lọ́rùn tó a ṣe wọ̀n ẹni kó ṣe di lémú sórí eh, ó máa dùnnú mi tó bá lè jẹ́ ká fẹ́ra wa. nǹkan tí kò yé mi nínú ọ̀rọ̀ yìí sìn ni pé ní ti wípé ẹ fẹ́ ká jẹ́ lọ́kọláya ká fẹ́ra wa yẹn ṣé ti pé ẹ fẹ́ fẹ́ mi lẹ́gẹ́lì ẹ fẹ́ rí lè àtòrùka bọ̀mí lọ́wọ́ fẹ́mi lẹ́gẹ́lì ṣe mọ̀ kí ní marriage certificate ni àbí pé ẹ kí n kó wá sílé yín kájọ máa jáde kí n máa rí yín ká máa bára wa ṣeré ni. Ah, ah, lọ́rẹ́ta máa mú ẹ lọ sí kóòtù báyìí máa tọwọ́ bọ̀wé ìwọ náà máa tọwọ́ bọ̀wé a máa fẹ́ra wa as a legal wife tájọ tó yẹ pé kóòtù máa wà láàrin àwa méjèèjì mo fẹ́ gbé ẹ tán ni. Eh, another thing tó ní wípé eh, ìyàwó yín tó bímọ mẹ́ta fún tẹ̀lé rẹ̀ síta tẹ̀lé dànù tọmọtọmọ ọlọ́run ló mọ orúwà tó wù fún yín tí èmi lọ rẹ́ta tí má tún wá lọ wo orúwà tó wù fún yín yẹn tí má lọ wù ú fún yín kọ́ àbí ìwà tí gbóyègá kílẹ̀mù pé mo wù fóun tó fi dẹrù mi síta ẹ tí má lọ wù ṣé kì í ṣe pé náà máa tún dẹrù mi síta báyìí. lọ́rẹ́ta ọlọ́run ò ní jẹ́ kó ní irú ìyá ọmọ mi yẹn láǹtì èèyàn tí ò da èèyàn rádaràda ilé ayé yìí hmm. tó bá wá òṣìkà ilé ayé obìnrin tó worst jù ìyá ọmọ mi yẹn ni. ìgbà tèmi ti rí ẹ mi á looking at you mo mọ̀ pé ò lè nírú ìwà yẹn wọ́gùn tẹ̀ ní ìgbàládùra áìdá kí fámìlì yín abẹ́ni tó mọ̀ rí kó ní irú ìwà tí ìyá ọmọ mi yẹn ni olórí burúkú ayé àṣìgbé obìnrin ni in fact mi ò mọ bó ṣe bọ́lẹ̀ ń bus stop mi torí ẹ̀ náà ni mo ṣe tì sínú mọ́tò padà kó lọ bọ́lẹ̀ next bus stop eh, lọ́rẹ́ta o títí ò ní rí bẹ́ẹ̀ hmm, títí ò ní rí bẹ́ẹ̀ máa fẹ́ máa fẹ́ eh, sórí i love you. mo rẹ̀ di láti lọ fún ọkọ mi ah, kíá. akínìyẹn. kó súnmọ́ mi ká róò kájọ lie down sórí bẹ́ẹ̀dì. tó bá sọ pé lie down èmi ní ká róòlù sórí bẹ́ẹ̀dì ni. <laughs> ẹ sì torí ìdí èmi èmi tí mo wá wáyé ni a ṣe máa ṣeré ṣeré dé orí bẹ́ẹ̀dì lẹ́ni tí mo wáyé ah, ah. ẹ tiẹ̀ fẹ́ kọ́kọ́ náwó lé mi lórí ẹ tiẹ̀ kọ́kọ́ domi síwájú kí n tẹ̀lẹ̀ tútù náà. sórí tomi tútù yẹn omi yẹn mo gbé dání mi ò kàn gbé gòkè ni atm wà nù mọ́tò wọ́ fọkànbalẹ̀ mọ́ atm wà nù mọ́tò tó o bá ṣọ́ra gan-an omi ti máa dà síwájú ó lè yù ẹ́. lẹ́yìn tí mo wá ṣé mo múra yín wá tẹ́lẹ̀ ni àbẹ́ tí bá mi sọ̀rọ̀ eléyìí tẹ́lẹ̀ ni àbí mo mọ̀ pé nǹkan tẹ́ máa bá mi sọ ni kí n tó wà ni. má ṣe báyìí fún mi má ayé mi jẹ mi ò lè sùn ok so let me just beg you. ẹ ṣe lẹ́nu létí nímú àbí lórí àbí níbo. bó jẹ́ ẹnu náà ni kàn ṣe ó dẹ̀ ti tó. ẹnu yìí. <laughs> ààrẹ ló ń glita báyìí tí n bá pẹ́ẹ̀kì ẹ̀ máa sùn dáadáa lálẹ́ yẹ ọlọ́run ọlọ́run. lọ́nẹ́tà màá ná ìyálàyàwó fún ẹ omi lásán kọ́ ni màá dà síwájú gbogbo mi ò tiẹ̀ mọ̀ rí ìyálàyàwó àṣẹbẹ̀rẹ̀ ni o màá wá jọ ẹ lójú màá jọ kí n tẹ̀ tó débẹ̀ láti ta mi tó sọ yẹn máa ti tà síwájú tó bá ṣọ́ra gan wàá yọ. wọ́n ní tara àta òdùnà bí òṣètẹ́ni tó jẹ́ wọléwọ̀de ẹ wo ọmọwùnmí tó jẹ́ àkọ́bí mi lóòótọ́ ó wá bá mi ó bá mi sọ̀rọ̀ ti bàbá àtọmọ mo dẹ̀ ń bí ọ̀rọ̀ ẹ̀ wò láì mọ̀ pé òun náà náwọn ọ̀bàjẹ́ oríṣiríṣi tó ń lọ ṣe níta tó máa lọ ṣe. lọ́ọ́ lé ọkọ bó ṣe jẹ́ nìyẹn màmí. Hmm. ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ ká mẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ àṣé ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹni tó fẹ́ ni ìwọ ọ̀rẹ́ ṣé ilé tó ń dùn tóyin àti ṣúgà ti wọ̀ ìbànújẹ́ ló jẹ́ fẹ́yìn kí ọkọ ìyàwó méjì já, ebi rò bóyá kẹ́yìn dúró ń dúró kẹ́ parí ẹ̀ ni àṣekótó ká yányán kó o lè rí ìyàwó ẹ̀ fẹ́ ni <laughs> ó ga o ẹ ǹlẹ́ ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọkùnrin ò bá tiẹ̀ mọ ohun tó tọ́ kí ni tàwa obìnrin. Hmm sì mọ ohun tó dùn ìwọ tó wá gbẹ̀yìn ń gbẹbọ jẹ ò ń ṣèké ọ̀rẹ́ ẹ ò fẹ́ dalérú pápátá kó o lè rọ́kọ ọ̀rẹ́ ẹ fẹ́ irọ́ pátápátá ló fi pa máa ń gbàládùra wípé oore tó máa bọ̀ tánú jẹ́ òun ni kọ́lọ̀ ń ṣe fún mi. àmín. òun làwọn ọmọ tèmi tó ń ṣe fún mi lọ́wọ́ yìí ọkọ mi ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ kú ṣe ọpọlọ àmọ́ lẹ́ẹ̀kan sí i Hmm. ọ̀rọ̀ ṣe ni wo ní tòótọ́ ká lè mẹ́ni tó fẹ́ ni bọ̀tí nígbà míì náà a tún máa ń ṣe díẹ̀díẹ̀ ni torí lè tẹ̀yìn ṣe yìí sìn ó dá lérú tán tí ò bá jẹ́ ìpele tó lùwà ti kọ́ tó ti parí torí pé ọlọ́run ti kọ́ létí ó ti parí ẹ̀ ẹ̀dá kan ò lè wo ẹ má ṣerú ẹ mọ́ ó ti pọ̀ jù ó tún ń jẹ́ kéèyàn nọ́ta mọ́ta ni ẹyẹn worú àwọn yìí sìn tó ti jọrọ ẹyin níbo lẹ fẹ́ kó fojú sí bí ó bá tán lọ́kàn tí ẹ̀rí ọkàn ò ní jẹ́ ó máa máa ṣàwọn láti lè súnmọ́ yín mọ́. ṣé ẹ mọ̀ pé bí èèyàn ṣe ń ya òdùbá yìí. ká ní pé mo dàbí ọgbọ́n ní kílẹ̀ mọ́ tó padà ṣẹlẹ̀ náà ẹ̀ ọkọ ìyàwó àti ìyàwó mo bá yí ọ̀hún ẹ̀kọ́ tí fojú mú mú ọ̀hún ìka ń bẹ níta tí wọ́n pọ̀ jaburata tí mo fẹ́ kí ilé aláyọ̀ kó tòrò rárá ọlọ́run ló bá yín ṣe ẹ ó ìgbẹ́yìn o ẹ mo bá yín yọ o. ìlàlàyọ̀ gbogbo wa kò ní bìbàjẹ́ o.